değildiniz haberim yok. kó ẹ máa dà wò. Aájì Mọ́sílẹ̀ Hòdì ọ̀gbẹ́ni ọmọ ni ọmọ lọ́dọ̀ fẹ́lẹ́ ẹni tí aláàjì àríṣe kọ́lá àdàwó ọlọ́rẹ̀ kankan ń bàdàn ọ̀rẹ́ rẹ̀ ni ààrẹ mùsùlùmí olùkọ́ àti kọ́lá àwọn ẹ̀jẹ̀ ọ̀rẹ́ ààrẹ ni ìwọ náà o ti ń dépò ààrẹ bọ̀ òun lọ́rẹ̀ òun lọ́rẹ̀ ọ̀rẹ́ dáadáa ni orí gbogbo bí kíbi tá a bá lọ gbogbo bí a bá ti lọ láyé òun náà ni ààrẹ gbé máa sọ pé mọ̀ lọ́rẹ̀ kankan jù báyìí lọ́wọ́ àfa mi ọ̀rẹ́ mi ni ó ọ̀rẹ́ ààrẹ nù. àwọn náà wá ń wọ́ káàkiri. MC ni Robert ẹ̀yin photographer ẹ ṣe tẹ́ máa ṣe kíákíá kẹ kúrò bẹ́ẹ̀. aláàjì kẹta dà aláàjì kẹta last born. last born. order last born dà. last born. come over here. last born dà. last born. ẹ fún last born náà ìfòyìnbí débi o. akí aláàjì wa. last born. Ayi Sulaiman Adékúnlé Ìyàwó Màláìkà Ọkọ Àdéjọ Sunday. Ọlọ́run ní ló pàdé àwọn. Òkú àlejò ọjọ́ o, òní dáńbẹ̀ o, òní kárẹ́máyé lára o. Àwọn tí wọ́n àwọn tí à ń ṣe bí rẹ̀ nìyí. Ọ̀kẹ́ màmá rẹ̀ ń kẹ́ lójú kẹ́ fún wọn ní. Ọlọ́run ti rí ẹ̀sìn màmá ó kù fún wa. Òní kárẹ́máyé lára ẹ̀sùn máa wọn náà sọ. alájà bèbè wá sí àlàyé pàṣẹ àti àti wá láti lọ ó kàn fún ìpàdé fún ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ náà. ó ti di ìdánkọ̀lù wáyé ju agbádá rẹ ni yóò lọ ni. ó ti lọ ní agbádá yẹn ò ti bá lọ. ó ń lọ sí ma. ń wọ̀ mọ́. àbí ọlọ́run ní yóò bàjẹ́. lẹ́yìn àṣà ìgbòho yínká bọ́ọ̀dù. ẹ̀dájọ́ sọ́dọ̀ ọlọ́run kí o bá dá wa. ẹ̀dájọ́ sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni bá fẹ́ sí ìyá rẹ̀ tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run. àdánwò lẹ́yìn ikú màmá. ọlọ́run kó máa yọ sí lọ́nà àdánwò. ọlọ́run kó máa yọ sí lọ́nà àdẹ̀ra. àmín ẹ̀yin pẹ̀lú ọlọ́run ọlọ́run jẹ́ ọ́dà yìí. àmín first born mọ́ o obìnrin ni ọlọ́run mi ṣàánú ẹ̀. àmín ọlọ́run mi ṣàánú ẹ̀. àmín first born yẹn ní ìsìn ló ti dìyà lówó yín. ìyá yín ló kù tọ́ ìyá tó kù yẹn lọ kú lọ́wọ́ màmá. ìtọ́jú màmá wọn ní wọn gbọ́dọ̀ ṣàdúrà fún yé ọgbà. olóhùn mi ayé ṣáájú yín. so òdùgbà báyìí. èyí náà sì lè dùnú wọn. ọlọ́kọ̀ wọlé àti Muhammad. àbúrò ní ṣẹlẹ̀ sí yín o. àbúrò ní ṣẹlẹ̀ sí yín o. ọ̀là sáájú ẹ̀dá Muhammad. ẹ̀jẹ̀ àtàwọn ìwọ náà tó fẹ́ dé èèyàn má máa. Ẹ̀wọ̀n ìlẹ́yìn ìjà fàá.

ọlọ́mọ yẹ sira yín gbọ́ ọlọ́mọ kó dá kálukú lọ́la láàyè ọlọ́mọ ẹbí wẹ̀ Muhammad ẹbí adísàyà òní fún o ẹbí adísàyà òní gbòsò o ẹbí adísàyà òní yíyà o ẹbí gbogbo adísàyà ní ọmọ ọmọ ọlọ́mọ ẹbí wẹ̀ Muhammad ẹ bá jẹ kúrò dùdù wa alámìnẹsàrà àwọn àbí ìsáájà àfi gbẹ̀yìn níbi ìsájà yẹn á ṣe àfọwájà mọ́kànlá ọlọ́run wọlé ànábi wa Muhammad ọba tó ran mùsùlùmí lọ́wọ́ má padà lẹ́yìn rẹ̀ o òní dẹni àná o òní dẹni ilẹ̀ o lámàrí rẹ̀ òní dàrú o àbí ọlọ́run òkè lọ́run táwọn ọ̀gá wà ìwọ ló ó dé bẹ́ẹ̀. òkè lọ́run táwọn ọ̀gá wà ìwọ ló ó dé bẹ́ẹ̀. ọmọ bá ti dé bẹ́ẹ̀ kò ní ìṣokùnfà kú rẹ̀. alátàdé wa mahama. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم والضحى الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ونشرع لك صدرا ووضعنا عنك وزرا الذي أنقل ثارا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فعلت فانصب وإذا ورحمة الله وبركاته ṣùgbọ́n déwálé màá rí ọdún. ẹ bá ń gòkè báyìí kò kí lè ṣe yá ìyá yìí. nígbà tó ti yàrá tààrọ̀ kí lè jẹ́ káwọn ọdún gbọ́ àwọn ẹgbẹ́ káwọn ọdún mọ̀. káwọn ọdún mọ̀. very much.